tẹ gbogbo yẹn o bẹ sá sí ọ o ní o ní o ní. o ní kì í sí báyìí yóò mú ya ẹ gé ni ẹ. what is your pocket money. you don't understand this is my food. Ah. So as a policeman, Baba, as a policeman, what, what I'm expecting is that expecting is that where is your particulars or your driver license? So obìnrin mo ti múná obìnrin gbogbo yẹn. Ọtún tí wàá ṣe rere lọ. Mo ti ṣe rere ní pé kò sí kan títí gbogbo wọn dẹ̀ bẹ̀ sí túbọ̀. Wọ́n yìí kan ṣe lọ sí wọn bàbá. Bàbá bàbá yẹn náà. Bàbá wàá ní kò sí ọdún bẹ sọ mọ́. Wọ́n bẹ pé iná lọ́sìn wo lẹ̀ wá kí mo kọ̀ wọ́n ní mọ́tò mo kọ̀ dábàá àwọn kéde. Àwọn bàbá tó wá sí padà dáadúrà mọ́ padà fún lówó yẹn ní take one big because I get that money you for jam do you better ask me for what ah, but if you know your right don't bully me before you find out i know my wife is popular with you right normally oke tó bá já wọn kó wá check mi wá kọ bọ ọ ṣáìdì olóhùn lágídí tó ṣáìdì ìjà káàtì ó dúró àwọn pípẹ́ ẹ̀ kàn jó ẹ̀mí ibi tó bá ti mú mi ó máa fòun mo ti bá a sọ̀rọ̀ ibi tó bá ti mú mi ní òun náà máa kọ̀ ibi tó bá ti mú mi wọ́n máa fòun lẹ̀ ibi tó bá ti mú òun ibi tó bá ti mú òun ewa ìbabalọla ní òpin ti monetize page jẹ́ Facebook dà o gbogbo fídíò ẹ̀ ń rí ìwà àti ìwà àtọmọ́ ńlá mo rí fídíò kan tẹ́ ẹ ṣe tẹ́ wà lóyè ọ̀kadà báyìí ọ̀kadà méjì báyìí. ọkọ̀ bọ̀ náà ni tó wà ṣe ń wọlé máa fi tún ara ṣe náà ní bàbá mi. sùwèrè ọ̀rẹ́ ẹ̀ láwọn tẹ̀nu ti di yahoo ah, bí òbí. ó ti ṣe yahoo báyìí o ah, ẹ ti bá pè iṣẹ́ sí ọmọ abílì ẹni ọmọ láti ṣe yahoo o ó ti ṣe yahoo so rice rice bí rice ọ̀rẹ́ tí wọ́n ti rice wọn kọ́ ọdún mọ́. Yeah management da ó máa pẹ́ tó wà látẹ̀kùn. pm da pm méjèèjì da pm méjèèjì pm méjèèjì ee eh, pm méjèèjì bí ẹ méjèèjì bí ẹ. apá ṣe rántí kan ló ṣẹlẹ̀. ìbàbá yẹn mọ ìdáńdáńdá bí ẹ mẹ. apá ẹ̀rọ tí kan ti ẹ̀wọ́n kan oríkan tí mo ṣe fún wọn lórí sẹ́ẹ̀tì ta ní pẹ̀ mẹ́ta tí ah, kò gbé kan iṣẹ́ kínní iṣẹ́ àti àkẹ́tọ̀ ẹ̀. ok n bọ̀ láyé kúlẹ̀ àwọn ọmọ ọmọ ọmọ iṣẹ́ àti àkẹ́tọ̀ ẹ̀ lọ́sọ̀tì ni lọ́sọ̀tì ni ẹ̀yọ́ bẹ̀ báyìí ṣèyí bò ní bá mo ní tẹ́ bá gbọ́ ọṣẹ́ ọṣẹ́ ẹ̀ máa sọ ni ó dẹ̀ máa fi wà á ayé máa bàjẹ́ ni. hello ẹni máa gba ẹ̀dá àwọn ẹ̀dá ṣáyìn. ó lè bẹ̀rẹ̀ àbúrò àkóso olùsọ́kùn wálé wọ́n ní Thank you.

àwọn ẹ̀mí àwọn kápá tí ẹ lọ jẹ́ ló kọ̀ ó ti ọwọ́ òde kí kókó orí mi kó lè ṣe. ètò àánú rẹ ló rí ti wà ẹ. orí yín gan dán jojú mi. nílẹ̀ ah. lẹ́sùn ti sa ọmọ nílé lẹ́sùn ti sa ọgbẹ́ni àti ṣiṣẹ́ ìlọ ọjọ́ tó lè fi wá sí i. bàbá àwọn bàbá dára o ìjọba ní ayé dé ọlọ́run ọbẹ̀ lẹ́sìn àwọn bàbá dára o ibi tí wọ́n balẹ̀ ayé dé nínú tíátà industry tàwa yìí èmi ẹ máa ń kẹ́ o. wọ́n lè gbé sọ́dọ̀ wa àtọ́kọ̀ ọ̀rọ̀ ń sọ ọ̀rọ̀ burúkú